ẹlẹ́ṣẹ̀ níbi tí a kà yìí ìpè yẹn ń sọ nípa pé kí wọ́n wá kì í ṣe pé kí wọ́n wá nìkan ó ní kí wọ́n wá kí wọ́n rà ó ní bí wọn ò tiẹ̀ ní owó kí wọ́n wá torí náà láàárọ̀ yìí a fẹ́ sọ nípa ìpè Ọlọ́run ó ń sọ níbí yìí pé ìpè yìí jẹ́ ìpè tí ó ga láti inú ìwé Isaiah orí kẹta lé ní àádọ́ta ni Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí sọ ohun tóun fẹ́ ṣe. Iṣẹ́ Ọlọ́run yóò ń ṣe sí àwọn Ísírẹ́lì nìkan bí kò ṣe sí gbogbo orílẹ̀-èdè àgbáyé. Màá kà láti inú ìwé Isaiah orí kẹtàdínní àádọ́ta ẹsẹ̀ kẹrin títí dé ẹsẹ̀ kẹfà. Ó ní akẹ́gàn rẹ̀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 aṣáálẹ̀ ọgbẹ́ nítorí ìrékọjá wa àpálẹ̀ ara nítorí àìṣedéédé wa ìnà àláfíà wa wà lára rẹ̀ àti nípa ìnà ẹni tí ìnà rẹ̀ lè amúwalé ara dá gbogbo wa sì ti ṣìnà kirikiri bí àgùntàn olúkúlùkù wa tẹ̀lé ọ̀nà ara rẹ̀ olúwa sì ti mú àìṣedéédé wa gbogbo pàdé lára rẹ̀ ní ibí yìí ni. Isaiah ẹni tí ó jẹ́ wòlíì tó ti sọ àsọtẹ́lẹ̀ ní ìwọ̀n bíi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àbí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ọdún bíi seven hundred years kó tó di ká tó bí Jésù a rí pé ó ń sọ nípa ohun ńlá ẹ̀rí ó ní ta ló máa gba ìròyìn wa gbọ́ tóun bá ń sọ nínú fifty two yẹn ó ní ta ló máa gba ìròyìn wa gbọ́ ìyẹn ni pé ohun tí ọlọ́run fẹ́ ṣe látẹsẹ̀ kìíní ó ní ta ni ó gbà á gbọ́ tóun bá sọ ohun tí ọlọ́run fẹ́ ṣe níbí yìí ni ó ti bẹ̀rẹ̀ sí sọ nípa iṣẹ́ ìlàjà àti iṣẹ́ ìràpadà tí Jésù máa wá láti ṣe ó bẹ̀rẹ̀ sí sọ fún wa wípé ọlọ́run fẹ́ mú àwọn ènìyàn padà sí ọ̀dọ̀ ara rẹ̀ kìdẹ́ ṣe orílẹ̀-èdè Júù nìkan lọ́lọ́run fẹ́ mú padà àti kèfèrí àti Júù bẹ́ẹ̀lì sọ pé ó mú ògiri tó wà láàrin àwọn méjèèjì ó mú kúrò ó mú wọn pàdé ó wá sọ wọn di ọkùnrin kan ẹni pé kò sí ìyàtọ̀ láàrin Júù àti kèfèrí lénìí Ọlọ́run ti mú wa pàdé nínú Jésù. No níbí ní ìsìn ló ti ń sọ irú ikú tí Jésù máa kú níbí ló ti ń sọ pé Jésù á di ntọ́pẹ̀ ní arọ́pò wa èdè míì ó ní pé ó di ẹran tá a fi ṣe ìràpadà fún wa yẹn pé Jésù ló gba ikú wa kú níbí tá a bá tún tẹ̀síwájú nínú ẹsẹ̀ kẹjọ orí kẹtàléní àádọ́ta ó ní a mú jáde láti ibi ìhámọ́ òun ìdájọ́ ta ni ó sọ ìran rẹ̀ nítorí a ti ké e kúrò lé ayé ní a ti ké e kúrò nílé alààyè nítorí ìrékọjá àwọn ènìyàn mi la ṣe lù ú ṣe rí i pé kì í ṣe torí ẹ̀ṣẹ̀ tara rẹ̀ wòlíì yìí ń wo wájú ó rí i pé wọ́n mú láti ìhámọ́ ó ní wọ́n mú lọ síbi ìdájọ́ láti bẹ̀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 ó ló ń ṣe ìpẹ̀ fún àwọn tó ré kọjá ó ló jókòó lọ́wọ́ ọ̀tún bàbá níbi tó ti ń ṣe ìpẹ̀ fún wa lénìí torí náà ń sọ nípa ìpè tó dára wọn tá a bá padà sínú ẹrí bàbá ṣe ń kà àmàkà láwárí nígbà tó dé ẹsẹ̀ kínní karùnléní àádọ́ta ló ti sọ pé ó ní ǹjẹ́ gbogbo ẹni tí òun gbẹ̀ ń gbẹ ẹ wá síbi omi ó lẹ́ni tí ò lé owó ẹ wá ẹ rà kí ẹ sì jẹ níbí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ẹ rí àwọn wo ló ń pè kí ló fẹ́ fún wọn tó fi ní kí wọ́n àti rí ìdáǹdè àti ríra padà ṣùgbọ́n tọ́lọ́run ní fún wa òun náà la pè ní ìre Jésù kí ló dé tá a fi pè ní ìrere torí ìròyìn ayọ̀ ni ẹ̀rí bí là ń wo ọlọ́run mú ọmọ kan ṣoṣo ẹ̀ ó fi rọ́pò fún àwa ó nígbà tó di àkókò kíkún ọlọ́run mú ọmọ ẹ̀ tàbí nínú èèyàn ó kú nítorí tiwa kò sí ohun tó dáa jù í lọ torí náà léèní bẹ́ẹ̀lì wa ń sọ pé ẹ̀yin tẹ́ ẹ̀ lówó bẹ́ẹ̀ ni mo kọ́ fẹ́ wò àwọn wo náà ń pè yìí ipa méjì náà pín sí àwọn kan mọ̀ pé àwọn ò lówó ṣùgbọ́n àwọn kan rò pé owó táwọn ní tó láti ra ohun fẹ́ fún wọn mo fẹ́ wá àwọn méjèèjì alákọ̀ọ́kọ́ àwọn tó ń gbẹ́ngbẹ́ tí wọn lówó wàá máa béèrè pé kí lowó tí wọ́n máa ná ẹni náà ló pé ẹ wá àtẹni tí ò ní owó ẹ wá ẹ rà ẹ jẹ torí náà láàárọ̀ yìí mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn tó lówó yìí mo ní kí nídé tí wọ́n ní wọn lówó àwọn yìí ní ìsinyìí wọ́n ti òyìnbó ló ti broke yorùbá yorùbá náà ń lo broke àbí a ló broke ìyẹn ni pé kò lówó lápò mọ́ ẹni tá à ń sọ yìí ní ìsinyìí ó ti ó ti ó ti kú sínú ẹ̀ṣẹ̀ òun náà mọ̀ pé tán bá tán bá tán bá jẹ́ pé nípa ìwà dáadáa ó tẹ̀ gbà pé òun ń ṣèyàn dáadáa pé àti kékeré lòun ti ya ìpáǹle láti kékeré náà ti mọ̀ léèyàn búburú láàárín àwọn ẹgbẹ́ gan òun ni òun ni wọ́n mọ̀ pé ọmọ burúkú tán bá ń sọ̀rọ̀ tọlọ́hun á lóun mọ̀ pé ibi tán máa jòun sí ní ọ̀run àpáàdé ẹlòmíín ní wọn gan á tún ní wishful thing á ní á níwájú kọjá iná mi mọ ibi tó rò pé òun lọ òun náà mọ̀ pé òun ò yẹ ìyẹn ní ìsìn là ń sọ pé àwọn tí ò ní owó ńláàárọ̀ yìí Jésù ń pè ẹ́ ó fẹ́ kó wá sí ọ̀dọ̀ òun àwọn tá à ń sọ yìí wọ́n wà nílẹ̀ àwọn tá à ń sọ yìí wọn ò tiẹ̀ dú wọn bó jẹ́ mú bó jẹ́ muslim ló lòun ṣe òun náà mọ̀ pé òun ṣàpẹẹrẹ rere fún mùsùlùmí wọ́n ti lè máa pè sámúẹ́lì sámúẹ́lì tiẹ̀ òun náà rí láàrin àwọn olè sámúẹ́lì tiẹ̀ oríṣiríṣi ní tó wà nínú ayé ẹ̀ ẹ̀rí àwọn yẹn la sọ pé wọn ní owó yẹn ni pé wọn ní nǹkan kan tá a lè kọ tó lè sọ pé dáadáa tán bá sọ wà mímọ́ wọn ní nǹkan kan tán lè kọ mo ní Jésù ní kó wá láàárọ̀ yìí bóyá o kàn tiẹ̀ o kàn o kàn yí ẹ Facebook ẹ ló gbọ́ nǹkan tí mo tí tó ń gbọ́rọ̀ yìí <laughs> kò ń ṣe pọ́lọ́ ó kàn ó kàn ṣèṣì rárá o kò ṣèṣì Ọlọ́run fẹ́ kó o gbọ́ ni ó láwọn tí ò lówó yẹn ni pé àwọn tí wọ́n ti sọ pé táwọn tó ń lọ ṣọ́ọ̀ṣì máa wò pé ọmọ burúkú nìwọ yìí <laughs> àwọn ìyẹn gan lọ́lọ́run ń pè ó fẹ́ kó wá tọ́dọ̀ òun láàárọ̀ yìí mo fẹ́ kó gbọ́ nǹkan tí ọlọ́run ní fún ẹ ṣùgbọ́n àwọn kan pa àwọn yẹn <laughs> wọ́n rò pa àwọn lówó ni torí wọ́n bẹ̀rẹ̀ dáadáa àwọn kan bẹ̀rẹ̀ dáadáa àwọn kan ọmọ ṣọ́ọ̀ṣì ni wọ́n èmi gan ló ń bá wọn gbé ọ̀pá àlùfáà èmi gan ló ń bá wọn ṣe sákrámẹ́ǹtì ní ṣọ́ọ̀ṣì nígbà tó kéré ó rò pé ó rò pé pásítọ̀ gan lòún máa jẹ́ nígbà tó kéré ó rò pé àlùfáà páàdì ló máa dì ṣùgbọ́n ní ìsinyìí ọ̀nà ẹ ti jìn sílé ọlọ́run ó gbà pé gbogbo ohun tó dáa tóun ní òun ti lò ó tán ẹ̀bi ẹ̀ṣẹ̀ ó rìn mọ́lẹ̀ ẹ̀rí púpọ̀ èèyàn tán bá wà níta wọ́n wọ́n á máa ṣògbójú gbọ̀ngbà tán bá tilẹ̀kùn àwọn náà mọ ẹni tán wọ́n jẹ́ ẹ̀rí ẹnìkan náà tó ń halẹ̀ láàrin àwọn ènìyàn tẹnu ẹ̀ mú yẹn ìgbà tó bá tilẹ̀kùn ẹ̀bi ẹ̀ṣẹ̀ á padà wá á bẹ̀rẹ̀ sí á máa á wà ní ọkàn ẹ̀ mo ní Jésù sọ pé wá sọ́dọ̀ òun láàárọ̀ yìí mo fẹ́ sọ pé wá gba oore ọ̀fẹ́ Jésù tó máa fún ẹ ní ọ̀pọ̀lọpọ̀ rí ó ní àtẹni tí ò ní owó tó bá lè fẹ́ ni tí ò lówó ẹni tó rò pé òun lówó tẹ́lẹ̀ tí ò wà ní nǹkan kan mọ́ ní ìsinyìí kí lówó tí mò ń sọ ẹ mọ̀ pé èèyàn nínú wa àwọn yẹn mo ṣe ń padà bọ̀ abá wọn yẹn wọ́n máa bìlíìfù pé ah bó lèèyàn ṣe máa gba nǹkan ọlọ́run láì ní nǹkan kan tó máa mú wá yòówù bóyá ìwọ náà ó bẹ̀rẹ̀ dáadáa ó ti ń wò pé ah ṣùgbọ́n ní ìsìn ò rí nǹkan kan sọ mọ́ ò rí nǹkan kan sọ mọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó ti dá ó ti pọ̀ ní jésù ní kó wá òun á gbà ẹ́ ẹ rí i pé àwọn kan ti rò pé àwọn ní ìṣògo kí ni ìṣògo wọn àwọn lọ ṣọ́ọ̀ṣì dáadáa àwọn ń dáwó àwọn yẹn ni mo sọ pé tí wọ́n jọra àwọn lójú ẹ̀ǹgbọ́n tí mo sọ àwọn yẹn believe pa àwọn mo pè ní self-sufficient àwọn yẹn lójú wọn wọ́n bá máa ka èèyàn márùn ní ṣọ́ọ̀ṣì wa mo ń lọ ṣọ́ọ̀ṣì dáadáa ṣùgbọ́n wọn ní ìgbàlá Jésù láàárọ̀ yìí Jésù ń pè ẹ́ ẹ̀rí ó ní èṣe tẹ̀ fi ń ná owó yín sí èyí tí ò lè yọ yín àwọn tá à ń sọ yìí wọ́n ń ṣe wàhálà ìdí ẹ̀tọ́ ṣe ń dáwó ṣọ́ọ̀ṣì ni pé kán lè dé ọ̀run wọ́n ní tó máa fi dọ́run ni Jésù fúnra ara ẹ̀ nítorí pé wàá gba èrè ẹ tó bá dọ́run Ọlọ́run á fún ẹ ní mo sọ fẹ́ ní àárín ọ̀sẹ̀ yìí pé àwọn kan máa ń dá ìdá mẹ́wàá wọn dẹ̀ ń wá ṣọ́ọ̀ṣì ó ń yẹ ẹnìkan lẹ́nu mo mọ̀ pọ́n pásítọ̀ àti ríru ẹ̀ tó gbàgbọ́ pé tóun bá fọ́ lọ́hùn ẹ́ ó máa fóun mo fẹ́ sọ fún ẹ pọ́ lọ́hùn á máa fún torí ńgbà tí Jésù ń sọ̀rọ̀ yẹn kò sọ pé ó ní ẹ fi fún ni kí ló ní a ó sì fi fún yín àwọn kan ń dá ọ̀dà mẹ́wàá bó ń sọ fún wọn báyìí wọn á ní ẹ̀sìn táwọn ti mú ẹ ọ̀nà táwọn ti yàn náà fẹ́ máa lọ ṣùgbọ́n mọ̀ pé bọ́n ṣe ń filẹ̀ fọlọ́run ló ń fún àwọn a máa ya àwọn kìrìsìtẹ́nì lẹ́nu tó ṣe ń jiyàn ìdámẹ́wàá wà ní bíbélì ìdámẹ́wàá sì ní bíbélì tó bá gbọ́ pé ẹnìkan wá ó ṣe ó dẹ̀ ń dáadáa mẹ́wàá máa wò ó èmi ti rẹ́ni tó jẹ́ pé ìtọrẹ àánú ẹ̀ ó ju gbogbo àwọn tó ń lọ ṣọ́ọ̀ṣì lọ abẹ́ ìrántí Cornelio ni ó ní iṣẹ́ àánú ẹ tọrẹ àánú ẹ ó wá síwájú ọlọ́run fún ìrántí ẹni pé ọlọ́run wo gbogbo áá ah, ah, ọkùnrin yìí bó ṣe ń ṣe ìtọrẹ àánú ṣùgbọ́n ìtọrẹ àánú ẹ ò fún ní ìgbàlá torí pé tí iṣẹ́ rere bá lè gbà yàn á jẹ́ pé Jésù wáyé sáyé lásán tó bá ní nǹkan kan tá a lè ṣe fọ́lọ́run ká ní ìgbàlà láì rí láì dọgba ọ̀dọ̀ Jésù á jẹ́ pé. Jésù wá sí ayé lásán nìyẹn ọ̀nà yẹn ni gbogbo wa bá gbà ó ní gbogbo wa ti ṣìnà kirikiri olúkálùkù wa ti lọ sí ọ̀nà ara tiẹ̀ ó ní kò sí ẹnìkan tí ń ṣe olódodo kò sí ẹnìkan nítorí náà ni Jésù ṣe wá sí ayé láti gbà wá là ń sọ fún ẹ ìwọ tó rò pé o ní owó lọ́wọ́ wọ́n ní owó ẹ ò lè ohun tó o ní ò lè gba ìgbàlà Ọlọ́run kí ló máa wá ṣẹlẹ̀ sí ẹ láti kékeré ni wọ́n ti mọ Ọlọ́run ló ń sọ fún rẹ̀ ìgbọ́n ò ní gbàlà Jésù iṣẹ́ ẹ̀sìn ló ń ṣe láàárọ̀ yìí Jésù ní kó wá n tó ń gbé dání yẹn pàǹdà náà ń pè é tìjọ́ rí tán bá ní pàǹdà owó owó owó àtijọ́ ni nígbà tá à ná kọ́bọ̀ tá à ná kọ́bọ̀ ayé àtijọ́ tó bá mú pàǹdà lọ bá wọn tán bá ti yẹ̀ wò báyìí tán bá ti gbé ìṣòlè lórí ìṣòlè máa fọ́ sí méjì àwọn amúwáwá kan mọ́ kìíní sódà tẹ́lómi bá ń gbé pàǹdà yẹn bọ̀ tó bá ti rí báyìí torí ìgbà míì wọ gan náà tó ti gba pàǹdà lọ́wọ́ èèyàn wàá ti mọ̀ pé pàǹdà ló ń gbé wá kí ni mò ń sọ fún ẹ ohun tó ń gbé bọ̀ wá sọ́dọ̀ ọlọ́run pàǹdà ni gbogbo iṣẹ́ rere tó ń fọkàn sí láì wá sọ́dọ̀ Jésù pàǹdà ni ìgbà tó bá gba Jésù tán ló ṣe lè ṣe é iṣẹ́ rere iṣẹ́ rere láì ní Jésù kò lè gbéyàn dé ìjọba Ọlọ́run ó fẹ́ kó wá sọ́dọ̀ òun lé ni àwọn tí Jésù ń pè nìyí àwọn tí Jésù ń pè nìyí àtẹni tí ò ní nǹkan kan tí ò ní owó lọ́wọ́ tí ò tiẹ̀ ní future tí ò rò pé òun ní tóun bá tiẹ̀ ń tẹ̀síwájú báyìí òun ò lè dé ibì kankan Jésù ní kó wá sọ́dọ̀ òun lé ní ò bá máa ní owó lọ́wọ́ owó tá à ń sọ òun ni iṣẹ́ rere torí gbogbo èèyàn ló ń rò pé iṣẹ́ rere wọn á ní ẹ̀sìn ni ó gbé ni dé sàárè tá a bá kú ìmọ̀ bó ṣe máa ń sọ dáadáa o ẹ agbèwọ̀ dálùjọ náà láìsí Jésù kò lè dálùjọ náà láìsí Jésù kò lè dé ìjọba Ọlọ́run gbogbo ènìyàn ló ti ṣẹ̀ tí wọ́n ti kùnà ògo Ọlọ́run nítorí náà ìrètí kan ṣoṣo tó wà fún ènìyàn òun ni Jésù wọn náà rí tí ò bá sí nǹkan téèyàn lè ṣe ìrànlọ́wọ́ láti wá láti ta nìyẹn tó bá rí téèyàn bá já sí ohun kìíní tó ti dúdúdúdú ẹlòmíì ti pé sixty àtijọ́ tó ti ń dùn kò tí ì bọ́ nínú ẹ̀ṣẹ̀ kí ló dé tí ò ní pé Jésù tó sì ń rò pé tíṣẹ́ rere wa bá dáa ju iṣẹ́ búburú wa Ọlọ́run wa gbé wa gbé wa lọ rárá lọ sí kínní rárá kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ni orò bẹ́ẹ̀ ni torí sọ pé ó jẹ́ òtítọ́ ó ní ọlọ́run ti mú gbogbo ìyá wa Àìṣe wọn ó ti mú pàdé lára rẹ̀ tó bá lè gbà léèní ní kí ni ta kò gbà níbi tá a kà nínú ìwé àìsáyà orí kẹtàléní bọ̀tà alákọ̀ọ́kọ́ ni ẹ̀ ń tí ní rere ni ó máa pọ̀ o ètùtù fún ẹ̀ṣẹ̀ kí ló lè wọ ẹ̀ṣẹ̀ mi nù kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù ìyẹn ni pé Jésù ni a fi ṣe ètùtù òun ni Ọlọ́run fi dípò wa ó lẹ́ni tí ò ní ẹ̀ṣẹ̀ àwa fi ṣe ìràpadà fún àwa ẹlẹ́ṣẹ̀ kí a lè di òdodo Ọlọ́run nínú Kristi òun là kọ́kọ́ ó ní gbogbo ìná àlàáfíà wa kí ló ló ṣe amúpàdé ní ara rẹ̀ nínú nínú ètùtù yẹn náà ni ìná àlàáfíà wa rí ohun tí Jésù tó wọ́n fà wá nìyí kí ló bá wá lè ṣe ẹ rí àwọn kan lọ wọ́n máa ń lọ ṣe ọdún kan ní Ganji àwọn èèyàn tó lọ bíi bóyá wọ́n wọ twelve million ọdún yẹn bóyá kan ní ọdún mẹ́wàá ọ̀sán náà máa ń ṣe wọ́n á lọ wẹ̀ nínú odò ńlá pé odò yẹn á lè wẹ̀ ẹ̀ṣẹ̀ wọn nù ẹ pé wọ́n ń ṣe yẹn náà àwọn kan wẹ̀ ní bar beach ẹ àwọn kan kẹ̀ kànga ẹ̀yìn ilé wọn ni wọ́n á ní kànga kan ní ṣọ́ọ̀ṣì omi àánú wọ́n bá ti wẹ̀ báyìí á wẹ̀ ẹ̀ṣẹ̀ wọn nù kò sí ní tó lè wẹ̀ ẹ̀ṣẹ̀ nù ẹ Reverend Kuti ní ò bá àfòkún wẹ̀ orí ẹ kó fi wẹ̀ ẹ́ ẹsẹ̀ ẹni Jésù bá wẹ̀ ló ló mọ́ tọkàn tara kí ni mo sọ fún ẹ láàárọ̀ yìí kò sí tó lè wẹ̀ ẹ̀ṣẹ̀ nù bí o ṣe ẹ̀jẹ̀ kìkì ẹ̀jẹ̀ Jésù nítorí náà ló ṣe mọ̀ pé o nílò olùgbàlà nítorí náà ló ṣe ní wá àtẹni tó ní owó àmì ẹni tí ò ní owó kí ni kó ṣe kí wọ́n wá ìyẹn ni pé ẹni tó mọ̀ pé òun ò tiẹ̀ ní ọlọ́run ò lè gbà wọn àti tó ń tan rẹ̀ tó ń gbé pàǹdà pàǹdà yẹn ní iṣẹ́ rere ẹ̀ láìsí Jésù ẹ̀rí mo tún béèrè pé kí ni Jésù fẹ́ fún wa ẹ̀já lọ sínú ìwé Àìsáyà eh, orí kẹrìnléní àádọ́ta ẹsẹ̀ keje ó ní ní ìṣẹ́jú díẹ̀ ni mo ti kọ̀ sílẹ̀ ṣùgbọ́n ní àánú ńlá lèmi ò kó ọjọ́ ní sísán ìbínú lè èmi pa ojú mi mọ́ kúrò lára rẹ ní ìṣẹ́jú kan ṣùgbọ́n orí àìnípẹ̀kun lèmi ò fi ṣàánú fún ọ lé olúwa olùràpadà rẹ wí ṣé ò ń gbọ́ ìyẹn ni pé ó ń sọ nípa ìfẹ́ aláìlópin ó ní nígbà díẹ̀ nígbà tí tó bá wò ó gbogbo gbogbo wàhálà tá a ṣe tá ń tá ń wá ìgbàlà níbi tí ò sí ìgbàlà ọlọ́run ní òun yé ẹ̀yìn sí wa ni ó ní ṣùgbọ́n ní ìsìn tá a bá wá sọ́dọ̀ òun kí ló máa ṣe òun á fẹ́ wa pẹ̀lú ìfẹ́ ayérayé ó ní nínú nínú májẹ̀mú titun ó ní tí olúwa bá wà fún wa ta lẹni náà tí ó lè kọjú ẹni tí ó dù wá ní ọmọ ẹ̀kan ṣoṣo kí ló ń tà ń sọ ni pé ọlọ́run ti fẹ́ wa pẹ̀lú ìfẹ́ ayérayé ń tà ń pè ní ìrere jésù nìyí àbẹ́yìn òwò ni tó bá ṣeé ṣe kéèyàn bọ́ kúrò nínú ìfẹ́ ọlọ́run ẹ̀rí ọkàn wọ̀ ní balẹ̀ ṣe la máa wò pé ṣé ìta ń ṣe tó dùn yìí ṣó sì máa tẹ̀síwájú àbẹ́ẹ̀kọ́ la máa rò ṣé kò ní dìgbà kan tọ́lọ́run kàn máa bínú sí wa àbẹ́ẹ̀ máa rí báwọn kan ṣe ń pe ọlọ́run tó bá hùn aṣọ deku tó bá wù ú aṣọ dẹran bóyá ti bẹ́ẹ̀ rí rárá ọlọ́run ò rí bẹ́ẹ̀ ó ní pẹ̀lú ìfẹ́ ayérayé lòun ti fífẹ́ mò ń sọ nípa ìhìn rere Jésù ìyẹn ló mú ọkàn wa balẹ̀ láṣẹ mọ̀ pé kò ní fi wá sílẹ̀ kì í ṣe èyí nìkan ẹwẹsẹ̀ kọkànlá nínú orí kẹrìnléní ó ní ó ní ìwọ ẹni tí à ń pọ́n lójú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 èmi ó sì fi àwọn òkúta àṣàyàn ṣe agbègbè rẹ gbogbo tá à ń sọ yìí tẹ́rí pé ó ń fi wé ó ń fi hàn wá bóun ṣe máa bóun ṣe máa ṣe wá ní ọ̀ṣọ́ ṣé wọn náà rí ni ẹni tó jẹ́ pé mo ní wọ́n ti wọ́n ti òun gan mọ̀ pé wọ́n ti kọ̀ òun sílẹ̀ àwọn aráalé ẹ̀ ti yọ kúrò nínú ọmọ bàbá ẹ̀ Jésù ní tòun bá mú wọn tún ayé ẹ̀ ṣe. The Lord àwa náà tá à ń wàásù ìrere Jésù àánú Ọlọ́run la rí gbà oore ọ̀fẹ́ Jésù yìí náà ló farahàn sí wa ẹni tó ń sọ bẹ́ẹ̀ ni pé òun á tún wa ṣe ó ní olùbùkún ní Ọlọ́run àti bàbá Jésù Kristi Olúwa wa ẹni tó ti bùkún wa pẹ̀lú gbogbo ìbùkún ọ̀run nínú Kristi Jésù tó ń sọ ni pé òun máa fún wa ní ìbùkún òun ẹni tí wọn ò pè ó ní àwa tá a ní àwọn kì í ṣe ènìyàn ní ìgbà kan àwa tá a kì í ṣe ènìyàn ní. Ni ìgbà kan bó bá wo bí tá a ti bẹ̀rẹ̀ ẹ̀rí àwọn kan wọ́n á change orúkọ à ní mọ bí tán ti mú ẹ wá tó bá ti change orúkọ tó ń jẹ bóyá ṣàngódélé ni ẹ̀ ń jẹ́ tẹ́lẹ̀ tó wá ti sọ di Andrew tó yọ ṣàngódélé ẹ̀ Moses Andrew ṣé pé àní mọ̀ mo máa ń sọ pé ìyẹn ní ìsìn tán ń pè ní price bíi bíi ife ẹ̀yẹ tí Jésù gbà ní orúkọ yẹn pé yes ibi tó ti lọ mú wọn nìyí àbí ó sọ wọn di ènìyàn ó láwa tí kì í ṣe ènìyàn ní ìgbà kan rí àwọn tó ń pọnmi omi tán ni wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ àbí máa ná pọnmi láàárọ̀ tán gbọ́dọ̀ sọ̀rọ̀ wọn kú sì wà ní àwọn ìlú kan tán máa jí láàárọ̀ obìnrin agbọn ogbómi aná pọnmi omi tí wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn abọ̀rìṣà àwa ni Jésù gbà ní ìsìn yóò tá gbàṣọwọ ní ìsìn ẹ ẹ wò tá ti bẹ̀rẹ̀ kí ni mo sọ fún ara ó ní Jésù fẹ́ ṣe ẹ́ ní ọ̀ṣọ́ tó bá wá sí ọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n tó o bá wá sọ́dọ̀ ẹ̀ tó o ń wò pé o ní o ní ìṣògo kan ọrùn àpáàdì ló fi ń ṣeré kì í ṣe nìkan o Jésù ò parí síbẹ̀ ó wá tó ń sọ nípa ààbò ààbò nípa ìgbàgbọ́ mo ní ààbò safety through faith ó sọ nínú nínú ibi tá à yẹn náà ló ti sọ ṣùgbọ́n ó ń sọ ó ní kò sóhun ìjà tá a ṣe sí ẹ ẹsẹ̀ kẹtàdínníogún ó ní kò sí ohun ìjà tí a ṣe sí ẹ tí ó lè ṣe nǹkan àti gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ìwọ ò dá lẹ́bi rí àwọn èèyàn Ọlọ́run ló ń sọ kì í ṣe pásítọ̀ nìkan mo sọ máa ń sọ pé púpọ̀ nǹkan àwọn èèyàn ti bìlí pé pásítọ̀ ni rárá pásítọ̀ kọ́ ló ń sọ àwọn èèyàn Ọlọ́run gbogbo ẹni tó gba Jésù ó ń sọrú àwọn tó ń máa mú jáde ní gbogbo orílẹ̀-èdè àwa tó ń pè ní ìrere Jésù nìyẹn àwọn tó jẹ́ pé ìfúnpá náà ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ rí ọmọ kékeré báyìí wọ́n máa so gbàdímọ́ lédìí <laughs> Jésù ti tú gbogbo ó ti tú wa sílẹ̀ kúrò ní ọwọ́ àjàgà Sátánì ó ní kò sí tán ṣe sí ẹ tí ó lè ṣe kò sí tán lè ṣe tí ẹ tó máa ṣe nǹkan tó bá wá sọ́dọ̀ Jésù gbogbo gbogbo ìlú yín bá kọjú sí ẹ ó ní kò sí tán máa ṣe sí ẹ tí ó lè ṣe nǹkan gbogbo àwọn tó dìde sí ẹ nídàájọ́ la máa dá lẹ́bi tán bá dá wọn lẹ́bi wọ́n sẹ́ńtẹ̀ǹsì wọn ni wọ́n sọ pé wọ́n máa dá wọn lẹ́bi ìkọ̀ọ̀kan ni wọ́n máa kú ló sọ fún ẹ yẹn gbogbo àwọn tó bá dìde sí ẹ ní ìdájọ́ wàrà ọmọ ọlọ́run náà tí ò mọ gbogbo tá à ń sọ yìí kí ni díẹ̀ tán ṣe mọ́ torí pé ńgbà tán dé ẹyọ ẹyọ kan nínú nǹkan tí wọ́n ní kán wá gbà ni wọ́n gbà ìyẹn náà máa ń ṣègbè mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìgbàlà mi ó dáa gbọ́jẹ́ ká tẹ̀síwájú tó ní ká ṣe torí kò ní ká dúró níbi ìgbàlà mo ní kí la ní láti kí la ní láti ṣe láti gba gbogbo nǹkan yìí ó ní ẹ wá alákọ̀ọ́kọ́ nìyẹn ẹ kí ni kẹ́ ẹ tún ṣe ẹ abẹ́ẹ̀kọ́ ló sọ ẹ jẹ́ ká padà sí ẹsẹ̀ ó ní ẹ ẹ̀rà kí ni ìtumọ̀ ẹ̀rà ṣẹ́ni pé tó bá fẹ́ rà wàá pinnu abẹ́ẹ̀kọ́ ni ó lè wọnú ṣọ́ọ̀pù kó máa yípo kó máa yípo inú ẹni tó ní ṣọ́ọ̀pù lè dùn ẹ̀rí ńgbà tó kọ́kọ́ wọlé yẹn inú wá àbí àdìde máa tẹ̀lé ẹ kiri máa tẹ̀lé ẹ náà wàá ni wọ́n tẹ́lẹ̀ ó di kan wọ́n ti ń wò pé bàbá yìí kàn táìmù wa ni àbí ìgbò bá yá wàá kọ̀wé ẹ̀yìn mo fẹ́ ò ní rèèyàn kankan mọ́ torí pé ìwọ yóò ò ní kankan ò ní kankan rà bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ èèyàn á dé ọ̀dọ̀ Jésù ṣùgbọ́n kò ní kankan rà bọ́lódé bọ́lá ṣe mọ̀ pé ò ní kankan rà torí ojoojúmọ́ ló ń ṣèpinnu ojoojúmọ́ ló ń lòun fayé òun fún Jésù mo sọ fún ẹ lẹ́ni o gbọ́dọ̀ ṣe ìpinnu ẹ rí i àwọn ìlú kan wà tó jẹ́ pé bó o ra nǹkan o tún ṣe lè dá padà o lè lọ o lè raṣọ kó o tún dá padà kó o lóòfẹ́ mọ́ àwọn èèyàn wa ní ìyẹn dẹ̀ dá o kò sí tó dá ń bẹ̀ torí ijọ́ tí èèyàn tí ò dá bá pọ̀ jù nílùú yẹn wọ́n ní gbogbo tó ṣe yẹn ló máa wó lulẹ̀ o lọ o fẹ́ lọ o fẹ́ lọ pàtí o fẹ́ ṣe graduation o kọ́ lọ gba kámẹ́rà wọn o lò fún graduation tán wá dá padà pé mi tiẹ̀ fẹ́ kámẹ́rà yìí mọ́ tí gbogbo èèyàn bá ṣerú ẹ̀ kí ló máa ṣẹlẹ̀ sí wọn wọn á ká wọn á kó gbá wọlé kí ni mo ṣe sọ yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ́ẹ̀ náà ná rí níjọ́ Sunday yìí wọn náà fàyè wọn fún Jésù tó bá máa di Sunday tó ń bọ̀ wọ́n ti padà wá wò pé kí ló ṣẹlẹ̀ nítorí pé wọ́n wá ní wọn rà wọn ò tí ì rà sórí pé ẹni tó mú kámẹ́rà padà kí ni o ṣe kò tí ì rà torí kò tí ì ṣèpinnu ẹ̀rí Ọlọ́run bá wa ṣe nílùú tiwa bó o bá ti mú kúrò ní ọ̀dọ̀ onínǹkan ìtí ò ti ẹ̀dá gan wá ní rárá o àwọn ò lè dá padà ẹ mọ̀ tán máa ná máa ṣe wọn á ná fún ẹ ní mi àbẹ́ẹ̀kọ́ ni o ò lè gbowó o ti rà á o ti rà á o ti rà á ná kí ni mò ń sọ fún ẹ tí Jésù fẹ́ kó o ṣe nìyẹn o kó o fi apá àti ẹsẹ̀ kó o fi sínú ìpinnu tó o ṣe tó o bá lo fayé ẹ̀ fún Jésù kí ló máa ṣe sí nǹkan tó rà ó ní kó kò jẹ abẹ́ẹ̀kọ́ ni <laughs> ó ní ẹ jẹ́ kàkà abẹ́ ẹ̀ rí níbẹ̀ ni ó ní kí ẹ sì jẹ lóòótọ́ ẹ wá ẹ ra ọtí wáìnì àti wàrà láì ní owó àti láì díyelé nígbà tó ó tẹ̀síwájú ó ní kẹ́ ẹ jẹ kẹ́ ẹ sì mú inú yín dùn nínú ọ̀rá tí mò ń sọ fún ẹ mò ń fi bó ṣe lè mú àǹfààní bá ẹ nípa gbígba Jésù yẹn ni pé ohun tó ìpinnu tó ṣe wàá délé wàá jẹ ìyẹn ni pé ìrere Jésù tó gbà ò ní kì í ṣe pé wàá jókòó síbẹ̀ wàá máa wò pé ẹ ṣe tí mo ṣe yìí ṣó dáa àbí yóò ta wàá tẹ̀síwájú nínú ẹ̀ wàá lò ó wàá gbé wọ̀ sórí pé tíyàn bá ti jẹ wọn lè ní kó dá padà mọ́ àbó ṣe ṣe kó dá padà kò ṣe ṣe tó bá ti mú tó bá ti yẹn ni pé tó bá ti fi ìrere Jésù tó ti wọnú ayé ẹ o ti délé o sọ fún gbogbo èèyàn tó ṣe sórí pé o ò lè padà mọ́ ọ̀pọ̀lọpọ̀ òyípadà ni ò ṣe lè sọ fáwọn aráalé ẹ̀ ó sì wà lágbèrè méjì ṣé kí n rà ó sì gbọ́ ọjà ọlọ́jà ló gbé dání léèní Jésù fẹ́ kó o mú ìpinnu yẹn kó o rà á kó o jẹ́ kó o gbádùn ẹ̀ tó o bá gbádùn ẹ̀ wàá tún padà lọ síbẹ̀ kí ló máa jẹ́ pé o padà lọ wàá tún lọ wàá lọ sí ipa kejì mo ti sọ gbogbo ohun tí Jésù fẹ́ yẹ fún ẹ mo ti sọ ní kọ̀ọ̀kan mo ní ìfẹ́ ayérayé kì í ṣe nìkan ààbò tó dájú kì í ṣe yẹn nìkan gbogbo ìbùkún ọ̀run gbogbo ẹ̀ ló Jésù fẹ́ fún ẹ tó o bá ṣe yẹn wà á rí i pé o ò ní dúró sí ẹsẹ̀ pé ẹ mo dúpẹ́ lọ́lọ́run àti gba ọkàn mi là yẹ́s ó dà ìwọ wà tẹ̀síwájú wà á túbọ̀ sípa kejì wà á túbọ̀ sípa kẹta wà á máa dàgbà nínú oore ọ̀fẹ́ Jésù ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ dàgbà nínú oore ọ̀fẹ́ yẹn ibi ẹ̀ Jésù gbọ́kàn mi là ló wà láti ọdún mẹ́wàá bó bá béèrè lọ́wọ́ wọn kí ló ń jẹ́ ìhìn wọ́n rí nǹkan kan sọ wọ́n mọ nǹkan kan tó ń jẹ́ ìrere ibì kan ṣoṣo ni wọ́n wà bẹ́ẹ̀lì sọ pé kò jẹ́ mo wá béèrè pé kí ni ìdánilójú pé gbogbo ń ta sọ yìí tó o bá gbésẹ̀ yìí ó máa ṣẹlẹ̀ bí mo ṣe sọ tọ́rọ̀ pọ̀lọpọ̀ fẹ́ gba ìdánilójú wọ́n ti mẹ́nìkan tó ló ń fàyè òun fún Jésù bẹ́ẹ̀ náà ló tún ṣe ló tún rí báyìí mo ní má sọ yẹn mo ti sọ fún ẹ pé nílùú kan àwọn èèyàn kan á tún ra aṣọ a tún ṣe kí ni a tún lọ dá padà ìyẹn ni pé kò tí kò ráǹfààní ní inú ẹ̀ ìwọ ọ̀rẹ́ ò ní rí bẹ́ẹ̀ torí pé Ọlọ́run tó pè ẹ́ olóòótọ́ ni praise the Lord olóhùn ò ní ní kí irú ọmọ Jákọ́bù kó sin òun ní asán ìyẹn ni pé ìpè tó pè ẹ́ kì í ṣe pé asán ó láàlè gan ọlọ́run òun náà ò kì í gan ènìyàn tó bá ti ní kó o wá o ò ní dọ́dọ̀ ẹ̀ kó ní ẹ Sunday ló mo ní kó o wá sátidé ló wá rárá o ó lẹ́nikẹ́ni tó bá tọ̀ mí wá kí lòun ò ní ṣe òun ò ní tàánù yẹni pé gbogbo ẹni tó bá wá òun láti gbà á pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ láàárọ̀ yìí òun láti ṣèpinnu yẹn pé ẹni tó pè mí olóòótọ́ ni Ọlọ́run yes o ti ṣèpinnu ńgbà kan rí mo ti sọ fún ẹ pé o ò lónìí o ò lónìí ìjókòó ibìkan náà ló wà tó o bá lò ó kó tó sọ̀sẹ̀ kan gbogbo èèyàn ló máa mọ̀ pé à ọmọ yìí ṣe ìpinnu ọmọ yìí gba Jésù orí o ṣèpinnu o ka Bíbélì ńjọ́ kejì o ló ṣèpinnu o ò lónìí yẹ kejì o mádùúrà gbà níjọ́ kejì o lọ sí bible study o yí ìgbé ayé yẹn padà kí ni ìgbé ayé yẹn o ní pé wàá join àwọn èèyàn ọlọ́run ibi tó o bá sọ pé ó wà ibẹ̀ ló gbọ́dọ̀ wà ó fi ẹsẹ̀ kan ó ṣe pinnu ṣùgbọ́n ó ṣe ibi tó ti ń ṣe pinnu yẹn wàá rí ọ̀pọ̀lọpọ̀ wọn náà wá ó fẹ́ gba Jésù ibi tó ti dúró yẹn náà ló kàn máa tẹrí ẹ̀ báyìí èmi mọ̀ pé àwọn èèyàn ò ní nǹkan kan ṣe wọ́n kàn rérò tó ń lọ ni wọ́n ni wọ́n tẹ̀lé wọn ayé ìsìn náà lára ẹni tó ń gba Jésù tó tún ṣì ń tó ṣì ń tó ṣì ń dá fóònù lóhùn ó dúró ibi tó ti ń ṣe ìpinnu ó tún ṣì ṣe yẹ́ẹ̀sì sí eh, text message tán sẹ́ǹdì sí ẹ mọ̀ àwa oníwàásù oríṣiríṣi ni à ń rí tó bá di next week tó bá lóun ò rí nǹkan kan màá sọ pé kò lè rí nǹkan kan torí pé tó bá jẹ́ lóòótọ́ ló ṣe ìpinnu yẹn tó bá ṣe ń padà délé níjọ́ tèmi fayé mi fún Jésù bí mo ṣe délé tamómítà tí ì ṣe tèmi gbogbo ohun tí ò ń ṣe tèmi nínú ẹrù mi wọ́n sọ fún mi o kò sẹ́ni tó wàásù ẹ̀ fún mi o ṣe mo délé tí mo bẹ̀rẹ̀ sí dá padà lẹ́tà mo kọ sí skul mi mo ṣe rèé o mo jí yín ní mo gba thermometer yìí ti ìwé tí mo gbà tí mi dá padà kíní báyìí níyì o kí ni mo sọ ni pé wọn ò ní pé kò ń ṣe pé èèyàn lẹ́yìn wọn ṣó dáa kéèyàn ṣe àwọn kan wá bá wa ṣó dáa kéèyàn dá padà kò dáa nígbà tí Jésù tọwọ́ Jésù bá kàn ẹ́ tó bá jẹ tó tó lo ìrere yẹn sára ẹ ìyípadà máa dé bá ayé ẹ mo ní ọlọ́run tó pè ẹ́ ẹ̀rẹ̀ rí kò ní kàtá ẹ̀ nù ohun tó bẹ̀rẹ̀ á parí ẹ̀ kí lóhun tí mo tún sọ fún ẹ ọ̀pọ̀lọpọ̀ á bẹ̀rẹ̀ sí mú ẹnìkan ó ṣe báyìí ẹ̀rì wọn á bẹ̀rẹ̀ sí wò pé kéèsì àwọn ó yàtọ̀ mo fẹ́ sọ fún ẹ pé Paul ní òun ló lórí ẹlẹ́ṣẹ̀ ó dẹ̀ gbọ́ Paul ayé ẹ̀ nígbà tó máa tún ayé ẹ̀ ṣe ọlọ́run tún ayé ẹ̀ ṣe one eighty ló ṣe one eighty degree kí mo sọ fún ẹ ìwọ náà lénìí wàá tẹ gbégbèsè tó máa yí padà má bẹ̀rẹ̀ sí ro nínú ara ẹ ó ní kò sẹ́ni tó tọ̀ ń wá tó máa tanù bó ti wù kí orí jẹ́ ká wá parí ẹ̀ báyìí kò sówó tó lè mú wá sí ọ̀dọ̀ ọlọ́run mo ti sọ fún ẹ pé owó ni n tó ń pè ní iṣẹ́ rere làwọn èèyàn ń pè lówó torí nípa ti ẹ̀mí a máa ń wò pé à mo ti mo pli mo ti múnú ọlọ́run dùn kò sí ìmúlónúdùn tó lè ṣe ọlọ́run o torí ohun ohun tí wọ́n pè ní ìgbàlà kò sí owó tán lè fi tán lè fi rà torí láàárọ̀ yìí n tó máa ṣe ni pé wà náwó ẹ wà sọ pé Jésù gbà mí bí mo ti rí ó ní ẹ ṣe tẹ́yìn fi ń ṣe làálàá sí ohun tí ò kì í ṣe jíjẹ ìyẹn ni pé òun ṣe wàhálà òun ṣe làálàá òun dù láti mú òfin ọlọ́run ṣe nínú agbára ẹ̀ ó ní kò lè tẹ́ ẹ lọ́rùn ìyẹn lọ́pọ̀lọpọ̀ ṣe ń gbégbá ayé tí ò ní tẹ́ lọ́rùn torí pé àwọn náà ń ṣe làálàá fúnra wọn nígbà tó ń bá dénú ilé wọn á rí i pé ah pẹ̀lú gbogbo ohun tí mò ń ṣe ìwà mímọ́ jìnnà sí mi ó tì ní Jésù ni tó bá wá sọ́dọ̀ Jésù lénìí tó jẹun tí mo sọ pé kó jẹ yìí ìhìn rere Jésù kó gbé wọ̀ nígbà tó wá máa tọ́sẹ̀ kan wọn náà gbọ́ àwọn tó wà láàyè ká bẹ̀rẹ̀ sí rí i pé yes ìpinnu tó ṣe yìí ìpinnu tó dáa ni ayé á yí padà àánú ọlọ́run láàárọ̀ yìí tó bá lè tó bá lè pé a ṣe àánú fún ẹ mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí gba àdúrà lákòókò yìí kó bẹ̀rẹ̀ sí ṣe ìpinnu yìí ibi tó wà gba àdúrà sí ọlọ́run gba àdúrà sí ọlọ́run bí mo dẹ̀ ṣe ń gba àdúrà bí mo ṣe ń sọ yìí wá máa gba àdúrà yẹn tẹ̀lé mi ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín láàárọ̀ yìí nítorí ọ̀rọ̀ yín tí ẹ ti bá wa sọ. mo ti rí i pé ẹ fi Jésù ṣe arọ́pò fún mi lórí ẹ̀ṣẹ̀ mi mo rí i pé Jésù ti kú nítorí ẹ̀ṣẹ̀ mi ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ láti mú ẹ̀ṣẹ̀ mi kúrò mo gbàgbọ́ pé nípa ẹ̀jẹ̀ rẹ̀ la fi mú ẹ̀ṣẹ̀ mi kúrò nítorí náà olúwa dáríjì mi láàárọ̀ yìí mú ẹ̀ṣẹ̀ mi kúrò pẹ̀lú ẹ̀jẹ̀ jésù sọ mí di ọmọ rẹ kọ orúkọ mi sínú ìwé ìyè mo di tìẹ látèní lọ mo kọ ẹ̀yìn mi sí sátánì. Si àti gbogbo iṣẹ́ rẹ̀ mi ò gbẹ́kẹ̀lé iṣẹ́ rere mi o mo gbẹ́kẹ̀lé òdodo Jésù nìkan ní orúkọ Jésù làgbà àdúrà Ọlọ́run alágbára ń gbàdúrà fún gbogbo wọn tó ṣe ìpinnu yìí láàárọ̀ yìí mo ń béèrè fún wọn ní Ọlọ́run pé kó fún wọn ní ẹ̀rí nínú ọkàn wọn pé wọ́n di tiyín mo gba àdúrà ní ọlọ́run gbogbo tó lè jẹ́ ìdálẹ́bi tí sátánì lè mú wá sí wọn ní ọkàn mo gba àdúrà pé kí ẹ̀jẹ̀ jésù kó mú gbogbo rẹ̀ kúrò mo béèrè ní ọlọ́run mo fẹ́ kó fi ọwọ́ ọ̀tún agbára yín kẹ́ fi dì wọ́n mú mo béèrè ní olúwa ó bàbá mi tó fi fún fún mi ó lágbára ju gbogbo wọn tó lè fẹ́ gbà wọn lọ torí náà mo béèrè mo fẹ́ kí ẹ mú wọn tẹ̀síwájú mo gba àdúrà ọlọ́run pé láti èní lọ láti àárọ̀ yìí kí wọ́n bẹ̀rẹ̀ sí dàgbà nínú oore ọ̀fẹ́ mo béèrè fún wọn ní ọlọ́run mo fẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí jẹ nínú ọ̀rọ̀ yín kí wọ́n bẹ̀rẹ̀ sí rí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín ní àti ìgbà dé ìgbà mo gba àdúrà fún wọn pé agbára ọlọ́run yóò dì wọ́n mú títí ìjọba yín wọn ò ní padà sẹ́yìn a pé ẹ ti gbọ́ àdúrà wa. Ǹjẹ́ mò ń gba àdúrà Ọlọ́run fún àwọn tó lè ṣe àìsàn láàrin wọn? Mò ń béèrè ni. Torí Bíbélì sọ pé iná àlàáfíà wa ó wà ní ara rẹ̀ àti pé nípa iná rẹ̀, òun la fi mú wa ní ara dá. Mo gba àdúrà fún gbogbo wọn tó lè máa ṣe àìsàn. Lórúkọ Jésù, Olúwa wò wọ́n sàn. Mo gba àdúrà fún yín o, gbogbo àìsàn nínú ara yín lórúkọ Jésù kó máa jáde. Mo pa àṣẹ báyìí lórúkọ Jésù látorí títí dé àtẹ́lẹsẹ̀ ẹ gba ìwòsàn lórúkọ Jésù àmúyíláradá mo tún gba àdúrà gbogbo tó lè já àrùn tó ti lè wà ń bẹ̀ látọjọ́ tó ti pẹ́ bí mo ti ń sọ yìí lórúkọ Jésù kan máa jáde lórúkọ Jésù ẹ jáde ẹ gba ìwòsàn àmúyíláradá lórúkọ Jésù àmúyíláradá mo gba àdúrà gbogbo àwọn tó lè wà nínú àjàgà Sátánì ìta lè pè ní ti drug abuse alcoholism mo pa àṣẹ gbogbo ìdè sátánì pátá lórúkọ jésù kó máa já báyìí ẹ òmìnira ní orúkọ jésù la àdúrà. praise the lord a mọ̀ wípé ọlọ́run ti fọwọ́ kàn yín níbi tí ẹ wà fún gbogbo àwa tí a ti nípasẹ̀ ọ̀rọ̀ yìí fi ayé wa fún Jésù Kristi àti àwa tí Ọlọ́run ti fọwọ́ tọ́ fún ìwòsàn a fẹ́ gbọ́ ẹ̀rí yín a fẹ́ gbọ́ bí Ọlọ́run ti bá yín pàdé àti kí a lè ràn yín lọ́wọ́ láti tẹ̀síwájú nínú ìrìn àjò ìgbàgbọ́ yín ẹ lè pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ a ó sì bá yín sọ̀rọ̀ zero eight zero six zero two seven nine three seven three. Ẹ pàdé wa ní wákàtí kan náà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ fún ìsìn ti èdè Yorùbá àti ní aago mẹ́jọ fún ìsìn èdè Gẹ̀ẹ́sì. Ẹ jẹ́ ká pàdé ní ọjọ́ Wednesday fún ìkẹ́kọ̀ọ́ Bíbélì ní dédé aago márùn-ún ìrọ̀lẹ́ àti ní ọjọ́ Friday ìpàdé àdúrà àti àwẹ̀ a ó gbàdúrà ní aago méjìlá, aago mẹ́ta àti aago márùn-ún ìrọ̀lẹ́ fún orílẹ̀-èdè wa fún ìjọ Ọlọ́run àti fún gbogbo àwọn onígbàgbọ́ fún àwa tí a bá fẹ́ fi ọrẹ wa ránṣẹ́ sí ìjọ wa ilé ìfowópamọ́ wa ní Access Diamond Bank New Creation Gospel Mission account number zero zero seven zero eight six five six zero seven a ó pè é lẹ́ẹ̀kan sí zero zero seven zero eight six five six zero six ìgbàgbọ́ wa ni pé ní ìgbà kan náà a ó pàdé ní orí ìkànnì láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run a sì gbàgbọ́ wípé Ọlọ́run yóò fọwọ́ kàn yín lórúkọ Jésù Kristi ẹ jẹ́ kí a mú ìsìn ti òwúrọ̀ yìí wá sí òpin nígbà tí a ó ṣe oore ọ̀fẹ́ ní àpapọ̀ oore ọ̀fẹ́ oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mímọ́ ti Ọlọ́run ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kó sọ̀kalẹ̀ kó má bá a gbé láti ìsinsìnyí lọ àti títí láéláé.